وكانت ساضية كما قال بذلك العلماء رحمهم الله حكم الله لأحيائهم وبالتالي اليوم ندخل في معنى الحديث يتعلق بزيارة جبريل عليه السلام لنبينا محمد صلى الله عليه وسلم وكيفية تشكل الملائكة وقدرة الله عز وجل في تشكلهم نعم أصلا إني دلقت قدان بحديث afáwa Umar tó fi ń sọ bí Jibril alayhi salam bó ṣe wọlé wá bá wọn ní àwọn àkọ́kọ́ tí a ṣàlàyé ń jọ náà ni pé hadith Umar yìí a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà náà míì àwọn náà gba hadith náà wá gẹ́lẹ́ bí Abdullahi ibn Abbas gẹ́lẹ́ bí Abu Amir gẹ́lẹ́ bí Abu Dharri gẹ́lẹ́ bí Anas ibn Malik àti àwọn tí àdàkárà ní ìjọ náà radiyallahu ta'ala anhum wa adahum. a ní àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wáyà àti ló wá oríṣiríṣi ojú oríṣiríṣi ojú iná ní àdéfì gbà wá ṣùgbọ́n èyí tó kúnjú tó ṣàǹfààní jù fún náà ní tí mọ́mọ́ àni Muslim rahimahullah tí wọ́n padà gba zakara nù fi bidayati kitabihi òun náà ní tìtìlúwáyà an tariq Abdullah ibn Umar هذا من حديث يحيى يحيى بن يعمر وحمير بن عبد الرحمن الحميدي ذكر إليه إن شاء الله تعالى نلقى تشيوش ملاكتوية كما نقع حديثي agbára tí ń bẹ fún ọlọ́run subhanahu wa ta'ala nípa pípé àwọn màláìka al-mala'ikatu wọ́n jẹ́ ìran kan nínú àwọn ẹ̀rọ ọlọ́run tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó dá wọn pẹ̀lú ìmọ̀ rẹ̀ kẹ́mísà sọ fún wa àníbi ní khuliqatil mala'ika min nur wa khuliqatil jinn minan nar wa khuliqa Adam mimma wusifa lakum. خلقت الملائكة من ماذا؟ من نار من نار وخلقت الجن من ماذا؟ من نار وخلق آدم مما وصف لكم wọ́n dá àwọn màláíkà ọlọ́run ọba látara ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ọlọ́run ọlọ́run fi dá wọn wọ́n dá àwọn àlùjànnú látara iná ẹlòmíràn wà wò pé gbàdá sọ pé wọ́n dá àwọn àlùjànnú látara iná ọlọ́run sọ pé wà kúndùn wọn náà sùn wal hijara ìyẹn ojú kan ọlọ́run sọ níbo mi pé àwọn àlùjọ̀nú àtàwọn èèyàn náà minna muslimun wa minna qasitun kunna tara'iqa qidada adáfi sọ́tò jẹ́ mi. pé àwọn àlùjọ̀nú náà ó wà sábìtà pé àwọn náà ó wọ ẹni tó bá ṣe dáadáa nù wọn yóò wọ àlùjọ̀nú náà ẹni bá ṣe dáadáa àìdá nù wọn yóò wọ bó yóò wọ náà. ó ń bèrè àbúrò pé kayfa yu'adhab bin-nar bóun ni wọ́n ó ṣe fìyà náà jẹ wọ́n wàkọ̀dẹ̀kọ́ lè kú bin-nar tó sì pé náírà wọn fi dá wọn. àwọn àṣọ pé tán ada binisba ila aslihim binisbati ila aslihim li anna insana aidan khuliqa min madha min turaba wa mimma يعني ومما علمنا من من الضروره ان الانسان لو اخذنا لو اخذنا الحجر مثلا ورميناه اليه يضره àwọn afáàní nínú nǹkan tá a fi lè mọ̀ ni pé èèyàn náà wọ́n náà láti bí iyèpẹ̀ àbí tábà mú ògúlùtú àbí òkò àbí búlọ́ọ̀kù tẹ́ fi iyèpẹ̀ ṣe tábà lẹ̀ mẹ́nìkan yóò dùn àbí onídùn ṣó yẹ kó dùn mú wọ́n sì dáhùn mú wọ́n ti dáhùn náà. fa idan adaya ni bi tibari ila aslihim eléyìí sọ pé a pé aslu ni àwọn nǹkan tí wọ́n sọ yẹn so alimisa sọ pé kó lè kọ́ tìlímọ̀ láyé kàtúmí nọ́ọ̀rù wọ́n kó lè kọ́ tìlí mi máa dá min nar wa khuliqa adam mimma wusifa lakum wọ́n sì dá anabi wa adam alayhi salam ìdá àwọn àwọn àjẹnú wọn láti bí iná tó ti bẹ́ẹ̀ àwọn tó bá yà pọ́ lọ́nà òun ó yóò sì dùn wọn. wa khuliqa adam mimma wusifa lakum wọ́n sì dá anabi wa adam alayhi salatu wa salam nínú nǹkan tí wọ́n ròyìn fún yín. five àwọn màláíkà ọlọ́run wáre a pé ọ̀gá nínú wọn àjùlọ ẹ̀sùn wọn onírànran asnaf sílífù ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn ọlọ́run dá wọn ní onírànran ni iṣẹ́ wọn papọ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pé ìròyìn wọn papọ̀ wọ́n ní àwọn ìròyìn tó jẹ́ pé ó common nínú ẹ̀ ni pé láyà kulun láyà yashrabun láyà yanamun wala ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun wọ́n ń jẹun wọ́n ń mumi wọ́n ń sùn àmọ́ iṣẹ́ tó kálukú wọn ń ṣe àti háíhà ipò tó kálukú wọn wà ó yàtọ̀tọ̀ kàmi adaduhum Allahu a'lam mélòó ló wípé hadith wà lórí wípé kò sí àdéhùn sàkóso mọ́mí mọ́ òde kò sí àyè kan nínú sẹ́mọ̀ tó jẹ́ pé o lè gba ìka mẹ́rin báyìí dúró nínú sẹ́mọ̀ àti kó jẹ́ kí màláíkà kan mọ̀ wá ń bẹ̀ ìmọ̀ ọ̀rọ̀ kìrún áwùsà àjò. tẹ́lá tàbá ojú wo pé gbogbo sẹ́mọ̀ lásán ilé ìdáhùn wò ìka mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin màláíkà mi lè kó lè wá sẹ́mọ̀ ilé. Allahu a'lam bi adadi. sọ́mẹ́rà ni Baitul Ma'mur táwọn sàṣọ pé àwọn màláíkà seventy thousand iná ń wọlé tí wọ́n ọ̀gá ẹ̀ náà màláìka ẹ̀ wá ní Jibril alayhi salam fa Jibril hadha Allah subhanahu wa ta'ala ọ̀dà ní ìmọ̀ ọlọ́gá wọn láwùú sí tumi àti janah ó ní ìyẹ́ six hundred ó ní ìyẹ́ tí malako Jibril alayhi salam ní. níta abẹ́rẹ́ ni pé ọlọ́run wá fún àwọn màláìka lágbára kí wọ́n lè wá ní àwọ̀ tó bá wù wọ́n àwọn màláìka ọlọ́run subhanahu wa ta'ala wọ́n ní agbára kí wọ́n ṣe tàṣàkùn ká gbé àwọ̀ mi wọ̀ tó yàtọ̀ sí àwọ̀ tọ́lọ́run fi dá wọn yẹn ló fi jẹ́ pé ǹjẹ́ mọ̀láyíkà lè wá gẹ́lẹ́ bí èèyàn nàkúlù náà wọ́n pẹ́ nìkan ní dèhíyà alikalabi min ashabi nabiyyi sallallahu alayhi wa sallam wọ́n ní dá iman lọ́pọ̀lọpọ̀ gbà jibril alayhi salam iman wá pẹ̀lú àwòrán rẹ̀ ó ó ṣe wá mọ̀ kò sí bí wọn ṣe mọ̀ ju pé kó jẹ́ pé ẹni tọ́lọ́ wọn bá fi sẹ́rẹ́ ló sọ fún wa pé ẹni tó wáyé o màláìka ni wọn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló fọ́tò táwọn èèyàn máa ń gbé káàkiri bí ẹ́ńtítọ́ àwọn fàìfà bí nǹkan pé áńgẹ́lì kan wá wá sí kàbá ó wá níyẹ̀ méjì ó gbà sórí kàbá ẹ̀dá bọ́ọ̀tì kàláfù fáàrì torí àkọ́kọ́ kí ló fi mọ̀ ọ́ wípé màláìka ni nǹkan tó wáyé tí yóò wá àwọn èèyàn kò sí nǹkan tá a fi mọ̀ pé màláìka ń bẹ lára wọn ìdán hátà àwọn sọ̀hábà nígbà tí wọ́n lọ bá dérì tí wọ́n sọ pé màláìka wa àwọn rí àwọn màláìka nítawọn tí wọ́n sọ pé akẹrẹ pé orí àwọn kẹfẹ́ ń lọ ńlẹ̀ ni àmẹ́ tó ń bẹ̀ ó túmọ̀ sí pé kẹsígbà kẹsígbà rí wọn akẹrẹ pé agbára kẹ ti kún wa látò kẹsẹ́mọ̀ so àwọn afáàsọ fún wa pé àdìsí nínú àwọn àdìsí tó ń ṣe ìsìbáàtú wípé ó rọrùn kí àwọn màláìka kó wá níwàá èèyàn àdìsí jẹ́ nǹkan mẹ́ta wọ́n ní kílẹ̀ rí tó sọ pé màláìka lè wá àwọn èèyàn sọ pé àdìsí Jibril alayhi salam tó pé ó wá ń jọ náà ṣé wàá sí sura màláìka ló wí wá là fi suratil insan nínú ọ̀nà ni Umar sọ yìí pé yàní fa ó ní ọkùnrin kan ìtura àrínà rajul so rajul tó sọ mẹ́yẹn kì í ṣe màláìka rajul ló ayéhàtò wó kàyà ayéhàtò insan ìrítàárì kiri ẹsẹ tuntun àwọn mọlẹka mú wa bẹ gbàtà fẹ bá nàbí ibrahim alayhi salam àwọn mọlẹka bá ibrahim ẹ wọn wá bá wà àti lut alayhi salam wọn wá bá wọn níbà ìyẹn nígbà tí wọn fẹ pa àwọn ọjọ lut rẹ tẹgbẹ àwọn náà kọ́kọ́ wọn dẹ wọlé wa wọn ibrahim rẹ o ó o kí lọ sí ó lọ sí ó sáré lọ sọ́dọ̀ àwọn ará rẹ̀ fàjá àbẹ̀ ẹ̀jẹ̀lẹ̀ ìsẹ̀mẹ̀ ó sáré lọ pè kí oúnjẹ wá gbogbo fún àwọn mọ̀lẹ́ka lèmọ́ọ̀dà tó fi jẹ́ káàdì Ibrahim ó fẹ́ ṣe dìyà fún àwọn ó fẹ́ wẹ́ ó fẹ́ gbà àwọn lálejò lè ànà òun já àwò màjíhà màdá màjíhà lè sá wà Ibrahim alayhi sàlá ya'lam wala ya'rif láyà dèrè ànà òun mọ̀lẹ́ka pàtàkì bí ọlọ́mọ wa lọ láti yẹ kó mo ṣe dìyàfà táwa ni ìwọ tó sọ pé orí màláyíká orí agẹ́tẹ̀ tó pé ànábì lòun ó yẹ kó ti mọ̀ pé ẹni tó dé màláyíká ni ṣùgbọ́n màjíwù tí wọ́n ojú tó gbà wá ìwà èèyàn ni wá kó sì tó fẹ́ fi mọ́ nígbà táwọn gbọdọ̀ tó gbọdọ̀ yọ̀dọ̀ ọ̀nà ah, ìrọ̀ àwọn èjọ gbà yẹn lọ wá tó sọ pé ah, ó wá ní ti sí fàásì ní àwọn pẹ̀tọ̀ wọn èé jẹun wọn èé mú mi padà lọ́wọ́ àyẹ̀sẹ̀ gbẹdẹ wọn lọ báyìí wọn ní lọ́dọ̀ iná ọsẹ náà ìlà kọmi lóòtù láti lọ́dọ̀ àwọn olóòtú náà àfẹ pa àwọn tiẹ̀ náà so ìdá àwọn afáàní àwọn ẹ̀rí yìí ó jẹ́ ká mọ̀ wípé yàní min qudrati Allah azza wa jalla anna al-malaikata yàní yatahawwaluna min ayhati ila ayhati al-bashar àwọn màláíkà Ọlọ́run Ọlọ́run nínú agbára tọ́lọ́run bá fún wọn wọ́n ní agbára kí wọ́n yípo padà láti bọ́lọ̀ ṣe dá wọn kẹ́sì wà láwòrán anabi sallallahu alayhi wa sallam ẹ̀rí pé jibril alayhi sallam náà sọ anabi ni jibril bó ṣe jẹ́ pé ó mú wá sọ́dọ̀ òun tó yẹ anabi lóhùn òrìrí ní bọ́lá wọn bá ṣe dá ayọ̀ méjì ó mọ̀ sí pé àwọn àsìkò yòókù tí mẹ́wàá ń kọ́ yóò wá pẹ̀láwòrán pọ̀jù olùwàgbàgbọ́ yẹ so hadithi ó ṣe ìfibàtú rẹ̀ tọ́yì bákan náà nù hadithi mímọ yusufa mi na hadith àti bọ́ni máa na hadith wọ́n kọ́ kí làwọn ẹni pé hadith Jibril lòye ẹ bẹ̀rẹ̀ sọ ní dárúsù tó kọjá pé àwọn àfa àwọn ṣe púpọ̀ òjòdì tẹ́lẹ̀ àkàndínlẹ̀ fi sharhi hadha al-hadith àyìnbó wàá dàbí imam ibn Taymiyyah rahimahullah mudakara tẹ́lẹ̀ àyìn náà dárúsù tó kọjá musadé mu àmì wa ala sharhi hadith Jibril alayhi salam في الإسلام والإيمان والإحسان المعروف باسم كتاب الإيمان والألوسن لشيخ الإسلام أحمد بن تيمية الحراني so odidi tí a kàn ní yẹn lórí àdéhùn àgbẹ̀tù eléyìí náà àtàkárà eléyìí náà ní dárúsù tí ó kọjá lè Sheikh Abdul Muhsin ibn ibn mada ibn al-Abbad al-Badr hafidhahullah wa ra'ah wa qawullah al-khair. tayyib nínú àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ nu hadithi òun náà ni wípé kẹfì ayéhàtú julusi talib indal ulama bóun ló ṣe yẹ kí akẹ́kọ̀ọ́ kó jókòó lọ́dọ̀ àfa báwo ni ǹjẹ́ tọ́lùbùlù ẹlẹ́mì ǹjẹ́ ó ní ọ̀nà tó lè gbàjókòó ọ̀dọ̀ àfa yìí bákan náà wà jawazu su'ali shaykhihi fima qad alima min qabl àti lẹ́tọ̀ọ́ pé ó lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn yìí ká tọ́lùbùlù ẹlẹ́mì kó béèrè ìbéèrè tó ti mọ̀ dáhùn fún níjókòó tí àfa rẹ wà láti lè ba ṣe kíni o láti lè ba lè ya'lama al-hadiruna min at-talaba láti yàrá làbí pé mọ́sálà kan bẹ tí mo ń dà wọ́n ẹ̀dá mọ̀ òun ti gbọ́ yé ọ wá béèrè bí ní yàtì mẹ́ta kó lè bàjẹ́ fáyidà fún gbogbo àwọn yẹn àwọn afáàní eléyìí ó ní ẹ̀tọ́ ọ̀dàdàn kàlà fèrè bí Jibril àìsàn àgbà tó kọ́kọ́ béèrè bẹ́ẹ̀ kí nàmsa kí ló kọ́ sọ ó ní sọ̀dà kọ́ta ó gbà á adà yushiruna annahu arafa ma'rifatan yaqinan aw ma'rifatan yaqiniyya anna hadha al-jawab jawabu jawabu wa jawabu tamim. صواب بلا جدال عنده ومع ذلك هو يسأل إن يجي عمر صغير فيعجبنا يعني يعجبنا ولذلك إنه يسأله لأنه قد علم لماذا أنت تسأل ماذا أن قد علمت لأنه يريد أن يعلمكم دينكم أنت سوف إلى تبارك حديثه طيب àrí jawazu eléyìí náà bẹ́ẹ̀ adàdé ayéhà jùlùsù jibril alayhi salam kí ni jùlùsù ẹ̀ ó ní fa asnada rukbatayi ila rukba atajara sallam sallam asnada rukbatayi ila rukbatayi fa wadda ayadayi aláfàkìdẹ́yì pàtàkì mọ́ṣíkìlà pọ̀ níbi ìbára ẹ̀ ó ní ojú òkú sálàmù sálàm ó forúkú ẹ̀ kórókó àdúgbò sálàm ó sì gbé ọwọ́ rẹ̀ lórí ìtàn lórí ìtàn ìtàn ta ni ìtàn ti ara ni أبي النبي صلى الله عليه وسلم هذا محض الخلاف هذا محض الخلاف حتى العلماء رحمهم الله يعني wọ́n fẹ́ ní ọ̀rọ̀ wọn fẹ́ jọra lórí ẹ̀ òwe ni ká نعم lori نعم على owe ẹ sọ̀rọ̀ náà orí tara rẹ̀. هذا ليس بالصحيح وضع يدي يديه على فاخذي على فاخذ النبي صلى الله عليه وسلم بدي أقول عديد من عفاء تستطيع على فاخذي على فاخذي أي على فاخذي جبريل بنفسه هذا هذا رأي الإمام النووي في شرح مسلم رحمه الله تعالى أما العلماء بعضهم جنحوا إلى هذا هذا هذا الضمير ضمير وها في هذا الحديث يعود إلى النبي صلى الله عليه وسلم لماذا؟ لأن جبريل عليه السلام يريد أن يتشبه أيهة البادية nítorí sẹ́yìn yẹn ó gbọ́wọ́ ẹ̀ lórí ìtàlọ́mì sálám akàmúyùn nígbà bá débi sẹ́rù hadith kí lẹ́rìí tá a fi mú un tá a mú un á kó ẹ̀rí rẹ̀ wá ọ̀sẹ̀ pa àti sọ mọ́kì sáfẹ́ mi nà hadith kí làwọn tá a fẹ́ nù hadith rẹ̀ kì í sì pa àti bọ́nu sẹ́rù. ìyìn tí aró kó sálẹ̀ ni ló ṣe lẹ́nu kọfẹ́ jẹ́ wọ́n mọ lóyè tó ń jẹ́ àwọn sì máa ń wò pé àkú máa ń lu àti wàhálà bá làyúrò àrẹ yàtọ̀ sáfà wọ́n la yà àrífò mi na ahad ṣùgbọ́n wọn wá sàwọn sí kọjá pé wọ́n fún ma gbọ́ pé aró ni nínú ẹ̀ náà ni wípé gbọ́dọ̀ sí pa nàbí ya Muhammad ọkùnrin ayé sì ti wá látẹ̀jẹ̀ àdúà rasuli bainakum kádùá ibà àdìkùn bá bọ̀ àdìkùn sọ́tì náà sọ́tì yà ó ọwọ́ ń pe ya Muhammad láti lè bá a mọ́ fún fíìmù ọ̀gbìn ọ̀rọ̀ okò wọ̀nyí lọ́wọ́ ìfìdí padà bí kẹ́ àbá mọ̀ sọ pé mọ̀nbádà jáfà mọ̀nbádà ẹ̀ ń bá gbóko yọ̀ọ́gọ̀ mọ̀nbádà jáfà ẹ̀ ń bá gbóko wọ́n ti wọ́n ti finish ẹ̀ bí i ẹ̀lẹ́ ìṣe ń bá a fa wàásù mọ̀nbádà jáfà ẹ̀ ń ti gbóko tiẹ̀ láyé tiẹ̀ náà ẹ ń bá gbógo ẹ ń bá gbóko ó sì kí yóò gọ so Jibril alayhi salam ó ń ṣe bẹ́ẹ̀ fún àwọn sàhábà gbogbo tí ń ṣe fún ànábì bó ṣe ń pè ànábì sálám bó ṣe gbọ́dọ̀ àmì sálám bó ṣe jókòó táàmì sálám yẹn ń jẹ́ kí ẹ máa lè gbọ́ yé pé yóò arọ kó wa lè ibi tí ń bá ibi sọ ṣùgbọ́n wọn ò tún wá rámi pé ohun tó kọ́ bọ̀ náà kí ni wọn á jọ dàrú mọ́ wọn lójú pọ̀ àràkúnlé dáhà fẹ́ mú jáde ní wípé Jibril alayhi salam ó jókòó ní àyíká tó jẹ́ wípé téèyàn bá rí pé eléyìí ó ṣàjókòó lẹ́yìn tó ti ti ara rẹ̀ tó ti ti ara rẹ̀ ó ti gbá rẹ̀ mọ́ ànábì ẹ̀sálám ibi nǹkan tí ọ̀fẹ́ gbọ́ tọ́yẹ̀ eléyìí náà ní àwọn nǹkan tí arí mi nínú hadith ànábì sallallahu alayhi wa sallam nípa arí tó dásìkò nípa mímọ ìsọfà lóbi hadith ẹbí ṣe ti rẹ̀ bí báyìí náà ni alfarku bayna islam wal iman alfarku bayna islam wal iman òní pé islam ẹni pípa tẹ́lifísà tẹ́lẹ̀ yẹn béèrè lọ́wọ́ àrẹ́bísà pa islam tẹ́lifísà sọ fún àrẹ́bí sọ ó sọ àwọn arkanu islam fún náà tó béèrè nípa iman àrẹ́bí sọ arkanu iman fún afa wa sọ pé fal islam wal iman sẹ́ni gbólóhùn islam àti iman yìí mutalaziman méjèèjì wọ́n jọ jọ wọ́n jọ fara wọn lọ́wọ́ wọ́n jọ lẹ̀pọ̀ mọ́ra wọn ni ìdàfitárọ̀kọ́ ìjìtàmà wa ìdàjìtàmà إذا افترق اجتمع وإذا اجتمع افترق إذا افترقتا اجتمعتا وإذا اجتمعتا افترقتا هذا يعجبه أسن تثنيا يعني. الإسلام àti iman gbólóhùn méjì tó jẹ́ pé wọ́n jọ lẹ̀ pọ̀ mọ́ra wọn tá a bá fi lè rí àwọn méjèèjì papọ̀ ìtumọ̀ wọn yàtọ̀ irú sẹ́tẹ̀sì kan islam àrí iman wọ́n mọ̀ ní túmọ̀ kọ̀kọ̀ àmọ́ tí wọ́n bá dá wọn lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n bá lo islam bí yóò mọ̀ túmọ̀ sí islam àti iman tí wọ́n bá lo iman ní bẹ́ẹ̀ wọ́n túmọ̀ sí islam àti iman wà rẹ̀ nínú àdìsí wọ́n wá lò pọ̀ ní àbí wọ́n lò lọ́tọ̀ọ̀tọ̀ naam lò papọ̀ ní sẹ́yìn akhbirna al islam thumma dhakara akhbirna al iman maana ló ṣe kí ni o ẹ asàmùlà wọ́n lò papọ̀ ní wọ́n lò papọ̀ ló ma yàtọ̀. àmọ́ ká ní bí ní sọ́kàn àkùnbínà islam wàlám yẹ sàá àlẹ́ iman à ń bá iman wà ففي هذا الحديث افترقتا او اجتمعتا بمعنى الحديث يعني بمعنى هذا الحديث فاذا في هذا الحديث اجتمعتا فافترقتا المعنى نعم tó ti báwọn nínú àdìfí ó lò papọ̀ ni ìtumọ̀ ló yàtọ̀ tó ti báwọn wọ́n pàdé nínú àdìfí mánà ló yàtọ̀ tó bá yẹ pé wọ́n wà lọ́tọ̀ọ̀tọ̀ ni mánà rẹ̀ ọmọ jẹ́ ìkẹyọ̀ ìṣàṣìbò dálé kí náà alùkọ́dàrú wà lùkọ́dọ̀ irú ẹ̀ náà ni alùkọ́dàrú alùkọ́dọ̀ tí a máa ti lè lo kọ́dàrú bí máa na alùkọ́dàrú wà lùkọ́dọ̀ lọ bí méjì pàdé ara wọn yàrá kí ló mọ̀ sẹ́lẹ̀ mọ̀ náà ìfitárọ̀kọ̀tà kẹlẹ́mọ̀ ìtumọ̀ ló القدر بمعنى والقضاء يكون بمعنى آخر واضح؟ سوكليا كلمتان متلازمتان إذا اجتمعتا افترقتا وإذا افترقتا اجتمعتا واضح إن شاء الله تعالى بكف هنا وإن شاء الله تعالى في الأسبوع القادم نبدأ بشرح الحديث كما أفار بذلك العلماء نسأل الله سبحانه وتعالى أن يجزينا كل خير خير الجزاء وأن يبقينا على طاعته وعلى طاعة سنة نبيه وأن يعلمنا ما ينفعنا وينفعنا وأن ينفعنا ما علمتنا إنه جواد كريم وصلي على أمة على محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته